Thank you. out. Hallelujah. I do hear you. Shout hallelujah. If I man of God, say man of a woman, shout hallelujah. Church of God, shout hallelujah. God will bless everybody. By the grace of God, if God tarry, you will, if God tarry, uh, you will see more and more on Sunday in the, in the earth. God will bless you. Good morning, sir. Good morning, ma. You will see great and great and great of hand of God in your life in the name of Jesus. God bless you. Eka aroma o. Eka kaaaro sa o. Ẹ káàárọ̀ sá o. á dára fún wa sáà gbàgbé kínní ìsílé it is very very necessary to have it so don't panic uh, it is very necessary for the whole world. ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún gbogbo àgbáyé. so it's very very important. ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. take it but know that if you have Christ there is no uh, corolla bá ní kristi nínú ayé wa kò sí nǹkan tó ń jẹ́ covid nineteen. God will bless you. ọlọ́run yóò bùkún wa. pàṣán ló yóò jẹ́ fún ayé. it is a cake for the world. so anybody tí o bá ní ọlọ́run. he that has no God. àìsàn ilẹ̀ egypt ti ń sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ kìíní àná. and that is what we talk about the egypt disease the other time. it has started now. sọ fẹ́ni tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀. tell your neighbor. by the grace of God. nípa orí ọ̀fẹ́ ọlọ́run. I can never mi ò ní kan ìṣòro nínú ayé kan tí mo wá yìí. I can never encounter. mi ò ní kan ìṣòro. problem of the whole world. mi ò ní kan ìṣòro ayé. so God bless you. ọlọ́run yóò bùkún wa. so tell your neighbors that God bless you, ma. Sọ fún ẹnìkejì rẹ wípé Ọlọ́run yóò bùkún. Ọlọ́run yóò bùkún yín sá. Ọlọ́run yóò bùkún yín mà. Blessed for me and for you. Ẹ ọjọ́ ìsinmi yìí yóò jẹ́ ọjọ́ ìbùkún fún ìwà àti èmi. That's for Jesus. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Amen. Amen. À ń sọ̀rọ̀ lórí it is not normal. Are we, talk, are, ah, we are talking about not being normal. So it is not normal. It's not normal. Ohun tí ò sí And what is not normal, your power is not up to it. So in our explanation, nínú àwọn eh, ìyàlàyé wa, ohun tó kọjá agbára ènìyàn, your knowledge of ohun tó kọjá òye ènìyàn. It is not it, it, uh, eh, beyond beyond ability of human being. Ohun tó kọjá agbára ènìyàn. Beyond imagination of. Àti èrò ènìyàn. is abnormal. So, a sọ̀rọ̀ lé lórí ní ìjẹjọ́. I will talk about it last Sunday. Don't mind if I speak English or Yoruba. Ẹ má ṣe wò bí bàbá wa bá ń sọ òyìnbó àbí tí wọ́n bá ń sọ èdè Gẹ̀ẹ́sì. I don't want to lose Yoruba. It's a àwọn bàbá wa ò fẹ́ sọ èdè Yorùbá nù nítorí pé ó jẹ́ èdè tí ó lágbára. I cannot go straight to English nor. àwọn ọkùnrin àwa lè máa lọ sínú èsì Gẹ̀ẹ́sì two language is perfect in my life. wọ́n á máa yọ síra wọn ní títí tí ohun gbogbo ó máa lọ sí déédéé. it's okay it's okay God bless you. ọlọ́run yóò bùkún wa. so n tí ò normal. what is abnormal. ò tí a lè fi agbó orí gbé. and that is no we cannot tackle with our own knowledge. ayé ò lè ṣe. the world cannot do it. either you education or not. bóyá o kàwé àbó ò tiẹ̀ kàwé. Eh, there's all your all your ability cannot recover it. ọgbọ́n orí rẹ tàbí òye rẹ kò lè kò lè bá mú. detect it you are not detect it. àbí o tiẹ̀ tí ì rí rárá. except you have Christ àfijọ́ bá jẹ́ wípé o bá ní Jésù. or you have Holy Spirit of God. àbí kò ní ẹ̀mí mímọ́ Ọlọ́run. you know that God can do things. carry it. ohun tó mọ̀ wípé ọlọ́run nìkan ló lè ṣe ọgbẹ́ ènìyàn kò lè ṣe é. so God bless you. ọlọ́run yóò bùkún wa. today is your day o. ọjọ́ èmi ọjọ́ tirẹ̀ ni. you can go with a blessing of God in this church today. ó lọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ọlọ́run ní òye. so ajé ó di mímọ̀ fún wa pé. we make it known to us that. agbára èèyàn ká. the power of man is not up to it. agbára èèyàn ká. The power of man is not up to it. Láti sọ wípé kí nǹkan rí báyìí kó sì rí bẹ́ẹ̀. For something to be so, I mean to say this is the way I want. Amen. Amen. Yóò dára fún wa. shall be well with us. So irú ẹ̀ la rí nínú Bíbélì. And that is what we see in the Bible. Lọ́pọ̀lọpọ̀. So in so many places. Ìgbà tí èèyàn lọ ibì kan ní ìlú Genesis. When one man was going somewhere in the book of Genesis. Tí wọ́n parapọ̀. And they all teamed together. According to the words that we had this morning. And God said they should multiply. And increase. And continue to spread. Táwọn And some people now behold it. And we are there not going to increase. What we are left with is to go and meet God. And so we become a, a his own uh, adversary. Our father is talking by force now. Uh -huh. God bless you sir engineer so àfi ká lọ gòkè bá lọ́rùn. unless we go up there and meet him. kájọ lọ ṣèjọba. so that we reign together. a rí i pé. we now see. Eh, ohun tí ò normal lọ́dún ènìyàn ọlọ́run ń wò wọ́n. and ah, what is not normal with man man was like God was. ìṣọ̀kan that's uh, called that come. genesis orí kọkànlá ẹsẹ̀ kìíní ẹ̀ mọ́ ká. in the book of genesis chapter eleven from verse one. ìyá ń lọ gan lónìí yàtọ̀. where we are going straight today is quite different. so pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. a rí i pé ọlọ́run kan wò wọ́n. and God just behold them. ìṣọ̀kan ọlọ́run wa tú ìṣọ̀kan. then the the the the the togetherness of God now came to pass. ẹ wá. come let us go and dissolve these people. Oh, so that they will not be in one accord. so that their life will not be accord. and they are building the tower of babel. and if you don't stop them right now. and they get rot. by the grace of God. and so the old language tongue láti máa kó èdè kankan. ah we shouldn't have been learning about any other language. orílẹ̀-èdè ayé ìbàjẹ́ èdè kan. ah the whole world will have been one language one word. èrè e, èrò kan. ah one thought. ṣùgbọ́n lónìí. but today. a rí pé èdè yapa ah, ní àgbáyé. and we could see we all go like different ways. nípasẹ̀ ọlọ́run. through God. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for Jesus. amen. amen. kéèyàn tó lè wò sùn sùn before man can just focus. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. so láti láti nínú ìwé ẹ̀ sọ́rí o nínú ìwé mímọ́ yẹn nínú. in that holy book. tó jẹ́ gbẹ́kẹ̀lé ọlọ́run yányán. that you can rely on God completely. tó lọ bá ológun jà pẹ̀lú kánnákánná lásán. and he has gone to fight a warrior with a sling. ẹ wo ìgbẹ́kẹ̀lé yẹn ṣe lágbára and you could see his throat is so powerful. àkókò ò ní sí láti sọ eléyìí but mo ń sọ àwọn ibi ọlọ́run ń ṣe ní agbára. I'm talking about where God has done powerful things. ẹni tó fi gbogbo ara rẹ̀ ṣe irin. He that made the whole body full of iron. gbogbo ara rẹ̀ pátá ló fi ṣe irin. and the whole body was full of armor so tó sì wá wò sùsù pé kí ni tó lè ṣe ju pé wo ìhámára gbogbo tí wọ sọ́ọ̀lù gbé fún mi yìí. all what you gave to me Saul. ó ti lágbára jù. it's so heavy for me. eléyìí kí ló ń ṣẹlẹ̀ bí ó fi hàn wá pé ká má ní ìgbẹ́kẹ̀lé nínú àmàrà ayé rárá. and the, this one is showing to us that we shouldn't have power. ìyàmàrà ayé a máa fail. the of the world can fail. ọlọ́run tó ràn mí lọ́wọ́ lágejù láti bá bíárì jà tí ṣẹ́gun. the lord has helped me in the wilderness to fight with sheba. ọba kìíní jà mo ṣẹ́gun rẹ̀. and I overcame even lion. ọlọ́run yìí máa gbà mí lọ́wọ́ ológun ọkùnrin gbàgbọ́n. and this God will save me from this uncircumcised Philistine. ọwọ́ àlọ́ mú rọ́bà. He now take the same. Ọlọ ogun. And he went there to go and fight war. Gbà tó débi odò. And when he got to the brook. Ọ̀sà òkúta márùn. he picked five stone. léyìí tó ní ìtumọ̀. the one that has meaning. kò lójú ẹyọ kan lọ. and he doesn't use more than one. ibi ìyẹn ti ń fi ń ṣe yẹ̀yẹ́ pé èmi. where that one was shattering him ó ní ìwọ tọ̀ mí wá pẹ̀lú ọkọ̀. you said you have come to me with sword. àti àdá. and with stone with with with sword. àti gbogbo ìjà olóró gbogbo. and all the hammer of war. ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá. for I came unto you. lórúkọ ọlọ́run àwọn ọmọ. in the name of the lord of hosts. a rí i pé. and we could ó ṣe tarọ́ báyẹn. as soon as he he he throw the slave. ibi tọ́ra lu ti fi ń ríran and the only space in the forehead. and that is where the stone went straight. àwọn philistine gan gbàgbọ́ pé ah, àá goliath ọwọ́ aṣubú bá yẹn. ọ̀ndàbíra ni títí tí bàbá yẹn fi yọ idà. until that man got his own and cut off his head. kò nọ́mà. it's not normal. àwa náà lè gbàgbára kò nọ́mà yìí. and we too we can receive this abnormal that is where we are going today. a lè ní. we can have it tá a bá ti súnmọ́ ẹni tó ní. that is if you are close to the person that tells it. tá a gbàgbọ́ nínú ẹ̀ yányán. and we believe totally in it. ẹjẹ́ yìí ó di mímọ̀. let this one be known. ohun tí a fi mọ ìjọ ọlọ́run tòótọ́. where all we know true church of God. kì í ṣe collection. it's not connection at all. kì í ṣe collection láyé o. not connection in this world. no. not at all. pẹ̀lú ọlọ́run. with God. ohun gbogbo ni ṣíṣe. all things are possible. Pẹ̀lú Ọlọ́run. With God. Ohun gbogbo ni ṣíṣe. All things are possible. Ó ọ̀rọ̀ rẹ̀. He sent his word. Ó mú wọn lára dá. And he healed them. Ọ̀nà wo làwa náà fi lè gba agbára yìí? How can we take this power? Tí a fi lè dí because ìjọ ọlọ́run wà fún ìgbédìde àwọn e-, olómi ó gbé ọmọ tálákà láti láti mú erùpẹ̀ bá ọmọ aládé jẹun. and make them to hit with the praise. nínú ìwé samuel kejì yẹn. in that second book of samuel. láti samuel kejì orí kejì. second samuel chapter two. títí dé ẹsẹ̀ kẹjọ. from verse eight. ẹ jẹ́ àkàkà gbọ́. please let's go there right now ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá. ó gbé tálákà láti inú erùpẹ̀ wá. ó gbé ọlọ́gbà sókè. ó gbé ó gbé alágbe sókè. látòrí àtàn wá. látòrí àtàn wá. láti kún ọjọ́ pẹ̀lú àwọn aládé. it is not normal ẹni tí ò ní retí láti gbé dìde mo fẹ́ kí a kí english yẹ ká gbọ́ dáadáa. I want us to read the English version of that bible. Ibi à ń lọ ládé ládé yìí. This is where we are going and we are now. Ọ̀nà láti gba agbára kọ̀nà máa and to receive power is not normal. ọ̀nà láti gbà á. and the and the way to carry. ó wà fún ọ ó wà fún mi. is for you and I. ó wà fún gbogbo àwọn tí a bá gbàgbọ́. and we that we believe so ọ wà fáwọn ènìyàn tó rẹ́dì láti sáàfù ọlọ́run. and it's for the people that are ready to serve God. if you are going from Nigeria to any abroad. tó o bá lọ láti orílẹ̀-èdè sí ìlú mìíràn. move with you. a máa lọ pẹ̀lú rẹ. You can dwell with you. Yóò máa gbé pẹ̀lú rẹ. You can surround your life. Yóò gba ayé ayé rẹ kó. Ẹnìkan ní nínú nínú ìgbà tí à ń bá lálùrú lọ tá a wá church. And during the, the turbulent period. Ó rí mi nínú Facebook. He saw a friend on Facebook. Ó jẹ́ ọmọ àjọ apostolic Christ. And he to be a Christ apostolic church member. Mo fẹ́ mọ bàbá yìí. I want to know this man. Ó wá gbọ́ pé mò ń ṣe Facebook ní. Ọ̀ṣun state. he now heard that her father was on Facebook in Ọ̀ṣun state. ọwọ́ àwa wá sí orí òkè. he now came down there. ọkọ̀ọ̀kọ̀ dúró wo gbogbo tí ń ṣẹlẹ̀ lókè. and he stood still and was watching everything happening there. kí ni eléyìí. what is all this. ó bá wa jọ́sìn ìjọ mẹ́ta. and he, he was with us for three days. èèyàn ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà. ó ti sọ ó ti perplex. without seeing her father the words coming out is enough for him ó sì ní bàbá mi lè dúró níwájú yín láti bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀ kí n máa sọ̀rọ̀ kẹ́sì. say daddy I cannot stand before you and be talking let me prostrate and be talking to you. bí ẹni pẹ́ ń bá mi gbélé ni ọ̀rọ̀ yín. as if you are living to me with me is just exactly the way the words coming out of you. mo di ọmọlẹ́yìn Kristi. I am a child of Christ. ṣùgbọ́n mi ń ṣaládùá lọ títí. but I am not a prayer warrior sóòótọ́ lọ́wọ́ yẹn sì lè wà títí láéláé. is it true that that hand can still remain forever? wá bá mi nínú ilé. and an idol came to meet him at home. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. ọwọ́ kan jí mi. and one hand woke me up. ǹdé. arise. nawọ́ rẹ wájú. and stretch your hands forward. ọ̀la ojú rẹ. and open your eyes. àrán sì ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. and yes and I don't really. ó kàn na ọwọ́. he just stretch hands. ẹ̀mí mímọ́ lọ́ba na ẹni tí ń bọ̀ lójú and it is only spirit that help him. orí ìsìnkì lọ́ba kí ni o lọ́ba ọwọ́ rẹ̀. and then he met his hand on that idol. ó sì rí pé iná tàn yí gidi and you see fire surrounding that state. ọwọ́ á dàbí okùn. it's now like a thread. ọwọ́ á and now bound it. sìgìdì yẹn wá ń ọmọ ẹran. and that image was now shouting like a like goat. ó kàn wá pé kí ló lè ṣe kò sádàkó sí kẹkẹ ó wá gbé ẹsẹ̀ gbá. E. and he now put his leg on it. sìgìdì yẹn wá and that image now cried. ó wá di nǹkan ẹranko. and he now turned to animal. ọlọ́run sọ pé kò ń tẹ̀ mọ́lẹ̀. and the lord told him to match on it. èèyàn mẹ́rin tó mọ̀ sí kú. and the people that knows about it four of them die. ẹ jọ sàsọ nọ́mà please sir is it normal. kò nọ́mà. he is not normal at all. ó wá ní agbára èso lè padà sínú òun. can this part come back to him. because I lost it more than ten years now. ó ní òun ti sọnù ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. so many people ló ti sọ agbára inú nínú ìjọ lọ́rùn. so many people have lost this power in the church of God. because he has a wrong friend. torí pé wọ́n ní ọ̀rẹ́ tí ò yẹ kí wọ́n bá ṣọ̀rẹ́. a wrong friend can lead you to the wrong place. ọ̀rẹ́ burúkú máa ó máa mú ọ lọ síbi tí ò dáa ni. if you don't careful in the in the midst of congregation of the church. bá ò bá ṣọ̀rọ̀ láàrin ìjọ ọlọ́run. you can lose the power of holy spirit. o lè sọ ẹ̀mí mímọ́ ọlọ́run nù. so it is very important for you for me oh, to have the spirit of God. ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìwọ àti èmi láti ní ẹ̀mí mímọ́ ọlọ́run. if you have a spirit of God you can do more than your expectation. bó o bá ní ẹ̀mí mímọ́ ọlọ́run wàá ṣe bó o ti lérò lọ. God will enlarge you to more than your your expectation. Ọlọ́run yóò sọ àká rẹ di gbígbòòrò ju bó o ti lérò lọ. Can change your life from bad to good. Ó lè yí ayé rẹ padà kúrò ní búburú síre sí rere. It is very important to have that power. Ó jẹ́ ohun tó ṣe pàtàkì láti ní agbára yìí. When you have when you have power. Tó o bá ní agbára yìí. You will be a miserable man or woman. Tó o bá ní agbára yìí, ó dàbí ẹni tí kò tiẹ̀ jẹ́ nǹkan kan. So if you have it. Bọ̀ tó o bá ní can be a a a a a great man a great woman. ó lè jẹ́ obìnrin alágbára tàbí ọkùnrin tó tóbi. àwọn tí ń bẹ nínú ayé ń wá agbára kún agbára. and the people in the world they were looking for more power every day. counter the problem you are facing him. àgbà láti lè dojúkọ ogun tí ń bá ayé wọn jà. so it's very very important. ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. God bless you. Olúwa yóò bùkún yín. If you enjoy that lecture class for Jesus. Tó o bá ń gbádùn ohun tí bàbá wa sọ pàtẹ́wọ́ fún Jésù. So. Uh, ọ̀nà láti rí gbà. and the path to receive it. number one. number one. Jésù ló sọ̀rọ̀ náà. Jesus spoke the word. Ìwé Luke. The book of Luke. thirteen. Luke thirteen. six to nine. six to nine. Luke thirteen. Luke thirteen six to nine. six to nine. Ó ah, pa òwe yìí fún wa pé ó sì pa òwe yìí fún wọn pé. ó pa òwe yìí fún wọn pé. ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ kan. ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ kan. tí a sí ọgbà àjàrà rẹ̀. yes. ó sì dé. ó sì dé. ó wá èso lórí rẹ̀. ó wá èso lórí rẹ̀. kò sì rí nǹkan. Eh. yes ó yá mà ó sì fún olùṣọ́gbà pé. yes. ṣáàwó. ṣáàwó. láti ọdún mẹ́ta ilé mi ti wá èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí. yes. èmi kò sì rí nǹkan kéèlú e lẹ̀ èéṣe tí ó fi tí ó fi máa gbilẹ̀ lásán pẹ̀lú ó sì dáhùn sí fún ọ pé olúwa jọ̀wọ́ rẹ lé ọdún yìí pẹ̀lú títí èmi ò fi tu ilẹ̀ ìdí rẹ̀ yìí ká títí èmi ò fi bu ilẹ̀dú sí i bí ó bá sì so èso gẹ́gẹ́ bí bí kò bá sì so èso ǹjẹ́ lẹ́yìn èyí kí ìwọ kí o ké lulẹ̀. hallelujah. hallelujah. ìrètí ọlọ́run nínú ayé mi nínú ayé rẹ ni pé ká lè so èso a sì lè sèso except we have. Holy Spirit of God. The hope of God in us is to bear fruit. And you cannot bear fruit unless the Holy Spirit. And it is this spirit that can make you born again and not have hope of today and tomorrow. So, Ọlọ́run dá ọwá ọ̀tàn sí ọ̀dá mìíràn. Ìdí nìyẹn tí bàbá mi Dáfídì fi sọ nínú ìwé èmi. That was why David said. Orin Dáfídì orí orí orí twenty four yẹn oh, eh, ó ní bí èmi oh twenty three ó bí èmi bá rìn láàrin àfonífojì even though I walk through the valley of shadow of death èmi kì yóò bẹ̀rù ibi kan I fear no evil bí èmi bá rìn láàrin àfonífojì even though I walk through the valley of shadow of death orin dáfídì mo ti sọ that is the book of psalm twenty three bẹ́ẹ̀mi tilẹ̀ rìn láàrin àfonífojì ikú èmi kì yóò bẹ̀rù ibi kan ẹ̀ ní bẹ̀rù nítorí tí wọ́n pẹ̀lú mi. torí ìwọ wà pẹ̀lú mi. ọ̀gọ́ rẹ. ó tó bá wọn. that's all right. so ẹ̀mí rẹ̀ á di wàá mọ̀ pé ẹnìkan ń bẹ pẹ̀lú. you will know there's somebody with you. so ẹ̀mí yìí ló lè sọ ọ́ di púpọ̀. and this spirit will increase you. ló lè sọ ọ́ di púpọ̀. he can make you multiply. ẹ̀mí ni jésù olúwa gbà. and that is the spirit that the lord jesus received. ẹ bá mi lọ sínú ìwé mímọ́ nínú ìwé matthew. go to the book of matthew orí kẹta. chapter three. Hey, Matthew three. Matthew three. ẹ ti sáré sí i mọ̀ n bọ̀ o ẹ bá mi kà á láti ẹsẹ̀ kẹtàlá from thirteen nígbà náà ni jésù ti gálílì wá. yes sí jọ́dánì. sí jọ́dánì. sọ́dọ̀ johannu. yes. láti baptisi lọ́dọ̀ rẹ̀. yes. ṣùgbọ́n johannu kọ̀ fún. johannu kọ̀ fún. wípé. wípé. èmi ni ìbá baptisi lọ́dọ̀ rẹ̀. èmi ni ìbá wa bá ọkọ̀ òkú baptisi lọ́dọ̀ rẹ̀. wọ́n sì tọ̀ mí wá. wọ́n sì tọ̀ mí wá. jésù dáhùn. jésù dáhùn. ó sì wí fún un pé. jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà. yes nítorí eh. bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ eh, eh. nígbà tí a sì bá títí ti jésù tán ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá sì wò ó ọ̀run sì ṣí sílẹ̀ fún ó sì rí ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà ó sì balẹ̀ ẹ̀mí ọlọ́run ra bàbà látòkè sí. and then the, the spirit of God came like a dove upon me. kílẹ̀ mi ìwà àti fún. and what has this spirit come to do. ẹ̀mí ẹ̀mí ìlọdún. and this spirit has come to tempt him sínú àdánwò náà. and then he pushed me to temptation. ó sínú aginjù. and throwing me to the wilderness. na ọlọ́run retí ká so èso. and God is expecting us to bear fruit. ìdí nìyí activity wa ní gbogbo ọ̀nà number one nìyẹn o. that's our activities in that way. activity wọ gbọdọ gbọdọ beyond anybody in the in the house of God. and your own ability must be beyond anybody's expectation in the church. don't don't say my my my my people say. Uh, much for me. Má sọ pé àwọn èèyàn sọ pé tiẹ̀ ti pọ̀ jù láàrin ìjọ. Tell anybody that cannot come to this church for for association of people. I'm coming to serve God. Mi ò wá láti wá darapọ̀ mọ́ àwọn ogun ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ṣùgbọ́n mo wá láti wá sin Ọlọ́run. So ẹni tó sin Ọlọ́run Ọlọ́run ń retí ògo kan ó fẹ́ fún ọ kan. Wherever serve God is expecting one glory. I tell I tell your mind. Ó mọ̀ wípé o ní nǹkan kan nínú ẹ̀mí rẹ tó fẹ́ ṣe. Atẹ you can serve God acted my uh, heart. O lè sin Ọlọ́run pẹ̀lú ẹ̀mí. I mean you can serve God wholeheartedly now. Uh ah, -huh. I tell you man so gbogbo ọkàn rẹ gbogbo ayé rẹ tó gbọdọ̀ fi sa ìyẹn ni ó mọ so èso ńlá. Ah you serve God all wholeheartedly that's what will have made you to have much fruit. So kò ní jẹ́ kí o lè kò ní jẹ́ kí Ọlọ́run gbàgbé ẹ̀. And that will not make God to forget you. Nípasẹ̀ bẹ́ẹ̀ èso á ní èso fún Ọlọ́run. And then you bring fruits unto God. Number two, o ní pé gbọ́dọ̀ gba ẹ̀mí ẹ̀. and number two is that you must receive the spirit. because Jésù gangan gba ẹ̀mí ẹ̀. because Jesus himself received the spirit. ọ ni Jésù fi lè kọ gbogbo ohun tí wò lè kọ lónìí. and that is where God Jesus can reject what you cannot reject Jésù, today. Jésù gọ́sọ̀ ọba sí ẹ̀mí Ọlọ́run èèyàn sì máa máa wò pé ah eléyìí ò tí ì kọjá tí mo lè. kò sí fún ọlọ́run gbangba lọ́lọ́run. and God does not work secretly he used to work openly. so ti gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan kọ̀kọ̀ ó ti di ti èṣù. whatever the secret is of the devil. so ó ti di ti èṣù. is of the devil. a rí pé lẹ́yìn ìgbà tí ẹ̀mí ọlọ́run bà bàbá. and when the spirit of God came upon him. adarí ẹ̀ sí nínú. he was being directed to the wilderness. nínú ìwé Matthew yẹn sọ ni. in the book of Matthew. oríkẹ oríkẹ oríkẹrin. chapter four láti ẹsẹ̀ ìkíní. nígbà náà ni adarí jésù sí ijù. adarí jésù sí ijù. láti ọwọ́ ẹ̀mí. láti ọwọ́ kíni. from the hand of the spirit. ọwọ́ kíni. hand of the spirit. láti ọwọ́ kíni. from the hand of the spirit. he cannot avoid any sin without holy spirit of God. o lè sáfẹ́ ẹ̀ṣẹ̀ láì pé o bá ní ẹ̀mí ọlọ́run. so you can see the miracle of satan you can accept it o lè rí àwọn ìyanu èṣù bó dẹ̀ gbà bẹ́ẹ̀. you can tell anybody say i don kill anybody uh, I, i need to to guide my life so no no problem for me. o lè máa sọ wípé mi ò pa ẹnikẹ́ni mo ṣe gbogbo eléyìí láti máa fún ara mi ní ìṣọ́ra ni. so ọmọ ọlọ́run gbọ́dọ̀ kọ àwọn nǹkan kan. and the children of God must reject certain things. gbogbo ohun tí o bàbá bíbélì mu èèyàn gbọ́dọ̀ kọ́. whatever does not conform with the bible you must reject it. to make your life life free. láti lè jẹ́ kí ayé rẹ kó wà ní òmìnira. the bible say you know the truth the truth and set you free. bíbélì wípé ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. if you don't if you, if you, if you don't like if you like everything the whole world you can lose God. bó o bá jẹ́ pé gbogbo nǹkan ayé yìí ló bá fẹ́ràn ó sọ ọlọ́run nù. so if you don't if you, if you want to like Christ you can any entirely world worldly something you can leave it bó bá jẹ́ wípé jésù ló fẹ́ fi gbogbo ayé rẹ fún gbogbo ohun tí ìṣe ti ayé yìí ó gbàgbé ẹ̀. so jésù olúwa ńgbà tó gba ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ní láti darí ẹ̀ sínú ìṣọ́ àdánwò ọ̀yàmọ̀ nígbà náà ni a jésù sí ijù. yes. láti ọwọ́ èmi láti dán wò. láti dán wò. lọ́wọ́ èṣù. ẹ̀mí ilé ìdájọ́. now hold it. ẹ̀mú ilé ìdájọ́. hold it. mo sọ fún èèyàn kan níbi kan I told some people somewhere yesterday. the more you increase in spirit. Ah, the devil is going to wrestle with you. If you don't know how to smoke, you might, want to try it. And there's nothing that he want to take from you apart from that bind. There's no one thing that he wants you to buy more than God. if you don't know how to fornicate we teach you how to do it. so and if you don't tell know how to tell lies you start doing it. to to make sure that you crumble all the spirit in you. so tẹ́mi mímọ́ and when holy spirit comes temptation comes. and it is that time that the goodness of God is very close to you. láti sọ ọ́ di and to turn you to abnormal. abnormal. ẹ kọ̀nọ́mà. that is not normal. ẹ tí ò nọ́mà fẹ́ sọ it is not normal. and what is abnormal what when is not normal at all. Christ in your you you have holy spirit of God in you. tó bá but by the grace of God your life will not be no, will not be normal. Ah, when you have Christ with you tó ní jésù nínú ayé rẹ pẹ̀lú ẹ̀mí ọlọ́run ayé rẹ ò lè gbàmú mọ́. kókó you can see yourself with flying without any help of any woman. ó máa rí ayé rẹ tí ń fò láìsí ìrànlọ́wọ́ ènìyàn. so because your God you are serving is God of all, God of miracle torí pé ọlọ́run tí tóun sìn ọlọ́run ìyanu ni. so God will bless you. amen. if you are alive clap for Jesus. ó bá wà láàyè pàtẹ́wọ́ fún Jésù. clap for Jesus clap for Jesus. pàtẹ́wọ́ fún Jésù. say Jesus thank you. sọ pé Jésù o mà ṣe o. say Jesus thank you. Jésù o mà ṣe o. if you see me far away in your in any country you are you are looking me like this. orí orílẹ̀-èdè orílẹ̀-èdè tó ti wò mí. I our topic it is not normal or abnormal. So if you want to be abnormal ma, abnormal abnormal abnormal people, you need Holy Spirit of God in your life. God is greater than your, than your life. God who who send you to this earth. ọlọ́run tó rán ọ wá sílé ayé yìí. can give you the power to fly. yóò fún ọ ní agbára láti fò. is power to be a wet. agbára láti ní ọ̀rọ̀. it power to jubilate in your life. agbára láti máa jẹ́ kó o yọ̀ nínú ilé rẹ. power to overcome any sickness. agbára láti borí gbogbo àìsàn. power to have boldness to go in in the day or in the night in the midnight without no fear. agbára láti jáde lọ́sàn-án lóru tàbí ní alẹ́ láì bẹ̀rù. so God is is now is God of power. ọlọ́run wá jẹ́ ọlọ́run alágbára. you need the holy spirit of God. o nílò ẹ̀mí mímọ́ ọlọ́run. after before Christ started started the the the uh, the the the the, the ministry. They have power before you go. Know that God Jesus is one of eh, eh, eh, Jésù jẹ́ ọ̀kan nínú àwọn Ọlọ́run nínú ènìyàn. And Christ is man, God in man. Bó ṣe gbà tán. As soon as he received it. Adarí ẹ̀ sínú jù. And he was being directed to wilderness. Bíbélì láti dán wò. And to tempt him. Kì í ṣe èṣù lọ darí ẹ o. It's not the devil that directed Ó ti fi hàn pé tó o bá ti gbàgbára yìí. It shows that as soon as you receive this power. Agbára ìbáṣe ń dénú rẹ. As soon as you receive lè búlọ̀kù iṣẹ́ rẹ. even your work can be blocked. tó ń dùn ọ́ nínú. a lè fìyà kan jẹ and you may even be tortured for nothing Say. ṣùgbọ́n gbà tó o bá ti lè tẹríba fésù. but if you don't bow for the devil. so wàá kàn rí pé ọlọ́run á wá jókòó. and we will see God sitting. ìjọ ọba ti dojúkọ agbára yìí láti béèrè. the day you face this power of the man. ọjọ́ náà ló ti ó ti di ọ̀tá èṣù. and that day you become wanted for the devil. èṣù sì rẹ́dì láti mì ọ́. and the devil is ready to shake you. ọ̀tọ̀ ọba ti lè dúró. but if you can stand. mo á sọ fáwọn èèyàn tá a jọ ń sọ̀rọ̀ lánàá yẹn. I told the people we were talking together yesterday. you can go from level to another level. ah you can go from one level to another. so from every year you can go far away from level to level. ní ọdọọdún ó máa ṣe. your life surrounding you all all all people you are surrounding you your life will be a challenging for for all people. owó ogun ẹni tó yí ọ̀ká ayé rẹ yóò wá jẹ́ ìpèníjà fún wọn. so it is very very important for the children of God to have holy spirit of God to be to to to turn your life not normal. ohun tó ṣe pàtàkì ní fún ọmọ ọlọ́run láti ní agbára ẹ̀mí mímọ́. So it's very, very important. Everything you see me in this gathering of your of your of your God, see me like a, ah, ah why Baba do it, do this thing successful without coming our, our, our committee say what you want to do for me. So it's Holy Spirit of God. So it's not me kì í ṣe àwọn rárá o. it is not normal. it is abnormal. during the time of famine in this whole world. at this turbulent period of this whole world. so God bless me more than uh, my expectation. ọlọ́run wá bùkún mi ju bí mo ti lérò lọ. so God told me that I'm I'm I'm I'm a I'm I'm I'm a your God. ọlọ́run rẹ gbogbo nǹkan tó wù kó òun ó pèsè rẹ̀ fún ọ. so God can provide for you if you have Christ in you and have Holy Spirit of God in you. ọlọ́run lè pèsè fún ọ tó o bá ní Jésù nínú ayé rẹ tó o sì ní ẹ̀mí mímọ́ ọlọ́run. so number number one number two is number three. number three is adarí Jésù sí jù. and Jesus was being directed with visitation. after receiving the holy spirit. ẹ já kalọ. nígbà náà ni adarí jésù sí ìjù láti ọwọ́ ẹ̀mí. yes. láti dán owó ní ọwọ́ èṣù. yes. nígbà tó sì gbàgbọ́ ní ogójì ọ̀sán. àti ogójì ooru. bẹ́ẹ̀ni. lẹ́yìn náà ni ebi pa á. nígbà tí olùdókòwò dé ọ̀dọ̀ rẹ̀. yes. ó ní ah. bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run. pàṣẹ kí òkúta wọ̀nyí di agara. ṣùgbọ́n dáhùn. Hmm. ó wí fún un pé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wọ̀ láàyè nípa akara nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu ọlọ́run jáde wá. amen. amen. a rí i pé ẹ̀ẹ̀mẹta nítorí àkókò. he tempted him three times because of time. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. E, after three temptations. Another after three temptations. ìgbésí sí ni àwọn áńgẹ́lì wá láti máa ṣe. and the bible make us to know that the angels came to serve him. tó ṣẹlẹ̀ sí bàbá wa ló kó máa ṣẹlẹ̀ sí wa. all what happens to our father ought to happen to us. ó káwọn èèyàn dìde ogun sí wa sì ṣẹ́gun wọn. and people ought to send word to us and we kí n àṣàṣì àti ẹ̀fún kọ́kọ́ ó ní ìjì ajá atẹ́gùn àfẹ́ ìkùnmi adé ẹ̀ ń bá kọ́ ilé rẹ̀ sórí àpáta. whoever build on the on, on the rock. so yóò ṣe àṣeyọrí. mo máa ń sọ fáwọn ènìyàn tí ń bá wọ bí ngbà mi tẹ́mi kan bá ń bi mí léèrè pé eh, wo kí ló tún àwọn èèyàn ni máa ń bi mí léèrè jù ilẹ̀ tún wá kiri ọlọ́run tí lè fún yẹn tún sá káàkiri èmi kọ́ mọ̀ ń sá káàkiri ẹ̀mí tí ìsinmi ti wọnú mi tí bá tiẹ̀ wá sinmi wọ́n rẹ́dì láti pa mí torí pé ìgbà tí mò ń béèrè fún nǹkan yìí mo sọ wípé mo ṣetán láti ṣàwárí ògo ọlọ́run àwọn ènìyàn tó sọnù. I was telling God that I'm ready to make sure so that I finish the word of God. So téèyàn bá lè wá jẹ́jẹ́ ń gbá ìpọ́njú kí lóde tó ò ní lè mú ṣẹ́. Even when you vow during the time of challenge, bẹ́ẹ̀ ni yóò bá sí nínú rẹ̀ tí tọ́lọ́n bá ń jù ọ́ sókè nínú iṣẹ́ ìránṣẹ́ bóyá ti èmi ni o bóyá ti bàbá Adébóyè ni o tó jù ọ́ sókè tó o bá kíyèsára ọwọ́ tó ràn ọ́ lọ́wọ́ yẹn wọ́n á gbà lọ́wọ́ rẹ̀ careful. That hands that lift you up, they will take it from you. Sẹ́yìn nìkan Are you the only one? Àfilé ìlọ yẹn lẹ̀ ṣe. Ah, Àfilé ìlọ have done it Olówó wa kan ní àkókò kan. And one of our rich man here. God really helped him. And people now came to him. Who The word the word does not stay in the place. You just have to have. Ìyanu And this your is too much. Darapọ̀ you have to mingle with us. kọ́ mọ́ bá kúkú yà. so that you don't die. àbòlá jẹ́ o. are you believe a woman be be a be a uh, what be eh? ṣé ènìyàn lè jẹ́ aláàbò for you. ṣé ènìyàn lè jẹ́ aláàbò fún ọ. èyàn lè jẹ́ èyàn lè jẹ́ àbò fún. your man cannot be your protection. bàbá yẹn ní no. and the man said no. the next yẹn máa ṣe fún ni and the next thing they did. wọ́n rán aya kìlà sí. and they send aya kìlà to him. lóru náà dédé ìrọ̀lẹ́. wọ́n sì kanlẹ̀kùn. and they knock the door. ẹ mọ̀ pé tọ́kọ àti ìyàwó bá ti wà nínú ilé. and when husband and wife go any tí wọ́n lè ṣe. they can do anything. ìyàwó ti wà àwọn òwò ọkọ náà ti wà. and the the both of them they were naked. but bí aṣọ báyìí ṣe wọ ọrùn wọn wọn mọ. and the way the the, the cloth cover them they don't know. ìyanu àkọ́kọ́ ni. that is the first miracle. ẹni ó wọ̀ wọn lásọ wọn. he that clothe them. nínú aṣọ náà wardrobe wọn ẹ̀mí mímọ́ lọ mú ó sì wọ ọkọ tìyàwó. and right from their wardrobe the Holy Spirit went there and clothe them. ìgbà tí àwọn ayakila wọlé. and when the ayakila came in. wọ́n bí ìyàwó léèrè question the why. ṣé wọ ni ká pa. do do we you. àbọ̀kọ rẹ. or your husband. ọkọ ní ẹ lè pàyàwó mi. and the husband said you cannot kill me. ẹ pa ẹ̀mí kémi ọmọ àtọ́jú ìyàwó. and then kill me. ìyàwó nínú ẹ mọ́ pa òun torí pé. and the husband said no. ẹni tó mọ̀ nípa company tá a dá lẹ́rìí tó sì lè move ẹ pa ẹ̀mí. he is the one that knows about the company please kill me and leave him alone. ó lẹ́mi ẹ bàbá yẹn kan lẹ́mi yẹn kan sọ fún un pé. and the man said the spirit just came to him. kó n sọ fún ayakilẹ yẹn pé. and said mú ìbọwọ́ rẹ. just give me the gun. àwa kì yóò kú ikú kó kan kò sí. we will not die untimely death but live. ká lè ròyìn sí ọ. so that we will be able to proclaim the word of God. <laughs> ayakila sì lọ fìbọn lé. and the ayakila gave him the gun. ọwọ́ kan ti fọwọ́ kan. and one hand has touched him. gbàtẹ́ ilé lọ́wọ́ tán. why after giving him. gbogbo n tó kó jàǹgàjàǹgà sínú àkókò jáde. all what you pack in your pocket. ọgbà lọ́wọ́ rẹ̀. and he gave it to kì í ṣe ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ọmọ ọlọ́run ni. ó wá lọ síta. iná went out. gbogbo àwọn tí wọ́n ti gáìdì ta. all the people guiding outside. my friend come. I was not come mi wá. bring that gun. mú ìbọn ọwọ́ rẹ wá. bring that gun. bring ìbọn ọwọ́ rẹ wá. go to that motor. àgọ́ ẹ e lọ sí mọ́tò. lose the tire. ẹjọ mọ́tò ẹjọ táyà rẹ̀. so sit down. ẹ wá jókòó. so let's sing the sing of God. and they were singing till daybreak. it is normal. ìjọba mu. clap for Jesus clap for Jesus. ẹ pàtẹ́wọ́ fún Our God has power to counter the power of the old world. But àgbọ̀n ó ní àwọn ọmọ ìmọ̀lẹ̀ more powerful than the children of light. Ohun desire náà ni pé I want to be a richer in the whole world. And what we have in, in mind is to go around the whole world. Ohun tí ń bẹ lọ́kàn Kristẹni nìyẹn. That is what is the mind of a Christian. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run lọ sọ́dọ̀ bàbá mi kan tí ń kọ́ chọ́ọ̀chì tí ò ní ìtumọ̀ lọ́wọ́. I went to a father of mine that was building a church that has no meaning. Tí n sọ pé chọ́ọ̀chì tí ò ní ìtumọ̀ ọ wá o. And when I say church that has no meaning exists in this country. Kò ní ìtumọ̀. It has no meaning. It is not normal. It is abnormal abnormal church. it is one of the abnormal church. church tí ẹ páàkì mọ́tò yín tẹ́ ẹ bá ti rin one hour ẹ̀ ní wọn bí ẹ páàkì sí mọ́. and you are going to trek like one two hours before you get to where your car is. ìgbà sì dé iwájú ọ̀tà gangan. when we go to the altar. àwọn èèyàn mọ̀ mi sọ pé yes God is good God is good don't say God. and they were saying God is good all the people that follow. sẹ́ẹ̀fẹ̀ kú. you don't want to die. eléyìí ò ṣe é and you must not envy this one. torí altar yẹn ga. and the altar so high. altar gan fẹ́ tó méjì ṣọ́ọ̀ṣì. and the altar is about two twice the size of the church. ṣòmọ ẹ dàyàdé. just stretch your head there. ẹ mọ béèrè ju pé olúwa gbogbo ohun tí mo wáyé wá ṣe jẹ́ ń rí ṣe. and just ask for the what you have come to this world to be able to do. don't demand for this kind of glory. ẹni ọba jálù ọwáyé asán. whoever was wrong nítorí it you are falling in vain. ohun téèyàn bá béèrè. What you ask. Kò dàbí tí Ọlọ́run fọwọ́ ara rẹ̀ ṣe. It's quite different from what God uses his hands to do. Ogo yìí lè fà wá sókè. And this glory might bring us up. Láti jẹ́ ká ní n ta fẹ́ ṣe pẹ̀lú ìrọ̀rùn. To have what you want to have with it. Ọwọ́ tí ń bá bàbá yìí ṣiṣẹ́. The hands that work with this man. Ẹ béèrè. Ask kọ́ wọnú ayé wa. come into my life. ó jẹ́ káwa gan-an rí n tá a fẹ́ ṣe ṣe. so that we be able to do what we want to do. n tá wáyé wá ṣe kárí ṣe. what we have come to this world to do to do it. number one nìyẹn. that's number one. number two tá a béèrè fún ògo yìí. and number two if you demand for this kind of glory. ògo tiwa gan lè ju eléyìí lọ. our own glory may be higher than this. number one àrídìkú ọlọ́run. and then we will see the hand of God mo rántí ìgbà tí mò ń dá ìjọ ilẹ̀. I could remember when I was establishing Baba this church. Bàbá mi kan bẹ lálágùtàn. There was a man at Alágùtàn. Gbogbo ibi tí wọ́n gbà tó bá ju akọrin lọ á bí ibi irin kejì yẹn níbi táwọn. And their space is not even more than the choir stage. Sí ibẹ̀ yẹn. To the other side. Ṣùgbọ́n báwọn báwọn Sunday school wọ́n ṣe máa ń ṣe láàárọ̀. But at the way the Sunday school used to do in the morning. Wọ́n the time bí mo ṣe dé yìí. And ah, they put on their tie the way I father put it. Wọ́n dress normal tí. àfẹ́rẹ́ he was trekking. èmi ń fẹsẹ̀ rìn bọ̀ látàbúlé ẹ̀gbá. from abúlé ẹ̀gbá. màá wá dúró síbẹ̀. now Sunday. on Sunday, olúwa lord. o sì yọ̀ǹda tó ṣe bàbá ẹ̀kọ́ yọ̀ǹda rẹ̀ náà fún mi. why don't you release this type of thing for me. ìjọ kan mo wá béèrè. and one day I now asked. ọlọ́run á sọ statement and God now said one statement. wo kíní yìí look at this very well. kò ní jorí ọ̀tá rẹ lọ. it can't be more than your altar. lọ fèsì ti ayé rẹ. and go and face the one of your life. Let us pray at that point. Ṣé ká jọ gbà á? Let us pray together. Jókòó dáadáa. Sit properly. O ní ìdí nǹkan yìí màmá mi. I know you need it. Ó ní ẹ̀yin yóò sì di ẹlòmíràn. And you become a new person. Pétérù tó sẹ́ Ọlọ́run náà ló dìde tó wàásù tí three thousand. And the same Peter that denied God was the same Peter that preached the gospel and won three thousand souls. Do you want that spirit of God or not? Are the children of God, do you want that fair? Mi náà àbí ẹ̀fẹ́. Ẹ kígbe. Shout. Ọwọ́ tí mú yàn rìn tí rẹ̀. Are the hands are made you to work and never be weary. Ẹ sà. Pé yẹn ń sá That one is sick. Tí dọ́kítọ̀ ní tó bá ṣubú yóò rọ̀ lápárọ̀ lẹ́sẹ̀. And then the doctor says if he dearly fall he is going to have stroke. Ojú sì lè fọ́. And he can even be blind. Ẹ jọ sà. Please ask. Ṣé ẹni bẹ́ẹ̀ yẹ kó wá ṣe program? As will such do any program? Dọ́kítọ̀ jókòó bẹ́ẹ̀ doctor was sitting over there. jókòó matron ah, jókòó. even the matron was there. dádì ẹ má fò please don't daddy don't jump up. ẹ jọ please daddy don't shout. a sì lè they could not use microphone. but as soon as our father got to the presence of the people. there was one power that came upon me. that I cannot control. Almighty. shout children of God. o lè gbàdúrà níbikíbi bóyá ní Canada àbí ní Europe. pray this church you can pray this church. o lè gbàdúrà nínú ìjọ yìí. so God can answer in, eh, in eh, Canada. kí Ọlọ́run sì wá gbọ́ àdúrà rẹ ní ìlú Canada. or Australia. or maybe in Australia. can I carry this church to Canada. ṣé mo lè gbé ìjọ yìí lọ sí Canada báyìí. but if God dwell in you. ṣùgbọ́n bí Ọlọ́run bá ń gbé ní inú rẹ. can go to Canada and fly. o lè dé ìlú Canada kó o sì máa fò níbẹ̀. Almighty sọ pé it is my time àkókò mi ni èyí. to rise up. láti dìde. it is my time. àkókò mi ni èyí. to be a man of God and woman. láti jẹ́ ọmọ ọlọ́run tàbí ọkùnrin. pariwo. you are gonna shout. ọwọ́ tó tó control ayé. and the one that is enough to control the universe. Ah, máa fún yín ní àkókò bíi ìṣẹ́jú mẹ́wàá láti bá yín gbàdúrà. our friend will give us ten minutes to spoken about abnormality. And my father Elijah said. If I am a man of God. According to your wealth, There will be rain. Or dew. For three and a half years. And I see the road so that they will know there's is one God that exists. Instantly the word of God come out from uh, Elijah. And immediately the word of immediately the word Here came out. Here oh God for arrangement for the whole family. And God make arrangement for him. Ọlọ́run ṣe ètò nǹkan tí ó ṣe fún un. During the time of famine. Ní àkókò ìyàn yìí. Go to the uh, the the river of uh, the river. Èmi ó kéré de The brook of Kere. Èmi ó rán ẹyẹ ìwò. And I will send ravens to you. With God all pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. with God all things are possible. pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. olùsìn ni ọ kò sì yẹ kó jẹ́ olùsìn. ah you are serving God you must be you you can't be serving anyhow. kò yẹ kó jẹ́ kó jẹ́ onígbàgbọ́. you don't you are not just to be just you a believer. you create your life as a Christian life. o gbọ́dọ̀ gbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí ti ọmọ ọlọ́run. ó kígbe. you are going to shout. ọwọ́ tó tó dojú ayé. and the word that is enough to control the power tí of the universe. àbí agbára agbára ọlọ́run kọ̀ọ̀rọ̀ ti ẹ ẹ kí ejò Mósè rọ gbogbo àwọn ejò àlùkáìdà. that snake swallowed that of all the magicians. agbára láti rìn tí ò ní rẹ̀ mí. the power to be able to walk without being tired. so o lè can you pray? mo fẹ́ kẹ́ ẹ jókòó dáadáa. I want you to sit properly. anything you disturb you leave it now. ohun tó kù kó lè máa ṣe lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó fi sílẹ̀. anything you disturb you in this in this garden leave it. ohun tó lè máa dí ọ lọ́wọ́ mo fẹ́ kó fi sílẹ̀. either the bible or anything. bóyá bíbélì rẹ ni àbí ohun tó kù kó lè jẹ́. if you like and stand up if you don't like sit down and pray. o lè dìde bó bá ti ọlọ́run bó bá ti wù pray like a machine. mo fẹ́ kó o gbàdúrà bí ìgbà tí ẹ̀rọ bá ṣiṣẹ́. all your God. Gbogbo tó wù kó lè ní ibẹ̀ lọ́wọ́ agbára ẹ̀mí mímọ́. O oh, mighty, ó sọ fún Olódùmarè. You will tell the Almighty. Iná tó tó gbé iná mì. The fire that can swallow fire. Ṣé wà ń bí sà? Are you here, sir? Àṣẹ tó tó gbé àṣẹ mi. The authority that swallow authority. Nígbà tí wọ́n ní ẹ mú ẹ mú ọ. And when Ọba yẹn ni ẹ wòlíì yẹn. And they tell you the the. Ọwọ́ ẹ̀sìn gan. And then the the, the hand reader. Ẹ pariwo. Shout agbára when you call the name of Jesus once. Holy Spirit. empower me. enough to walk without being tired. agbára tó tó ró agbára ayé mi. and the power that is not to. Ọlọ́run gbé wọ̀ mí ẹ sọ́dàdúrà kí n gbọ́ dáadáa. jésù kristi olúwa wa. amen. gbàdúrà kejì. pray the second prayer. bí mo bá fẹ́ gbàdé òye kó ti yí ọ̀n bí mo ra fáà. Ah, ah, ah, and you ought to have understand the extent of that God. need the power to do everything without swear. o nílò agbára láti ṣe ohun gbogbo láì jẹ́ pé ọkàn ńlá àbúrò sán. ariwo kan ṣoṣo tó le. Are you shout loud má bẹ́ẹ̀ ni kẹ́ni ṣe àwàdà lọ́wọ́lọ́wọ́ báyìí. ọlọ́run. máa bọ̀. pa. kò sọ mi dẹlu mìíràn. and ah, make me to be a new person. kò sọ mi di kíni. make me a new person. ọyọ ẹsọ dàdúrà kí n gbọ́ dáadáa. Ah, bọ̀ sọ mi dẹlu mìíràn. jésù kristi olúwa wa. amen. my people in the chorus uh, uh, choir eh? choir akọrin. you are sleeping. ẹ̀yin akọrin. are you weary. ẹ̀ ń sùn ṣó rẹ̀ yín ni. ah don't weary. ẹ má jẹ́ kó rẹ̀ yín. ẹ jọ ẹ lọ máa gbọ́ àwọn orin táwọn èèyàn ń kọ jáde ní ìsìn. please go and be listening to the song they are singing now. ah ẹ jọ orin táwọn èèyàn ń kọ jáde lónìí ò ní mi sí. ah the the one they are singing now has no has no value no inspiration at all. bí ṣe mo rí ikọ̀ àwọn kan mo rí tí mo dùn lẹ́nu mi wọ́n á mú wọ́n á kàn lọ sọ́dà golo. and as our father doesn't know how to talk the sing some people will pick it and ah, and, and improve it. mo gbóhùn láti ọ̀run. God close close to you to me more than your wife. ọlọ́run súnmọ́ mi súnmọ́ ju ìyàwó rẹ lọ. tell the almighty God là mí lójú ẹ̀mí. open my spiritual heart. kí n kò léèyàn lásán. so that I will not. ẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. jésù kristi olúwa wa. amen. if you are a friend of bible. tó o bá jẹ́ ọ̀rẹ́ bíbélì. you can read our, our joshua joshua you the joshua. during the time of of, of uh, problem in uh, in egypt during the time he take over from from moses. ní àkókò tó gba iṣẹ́ lọ́wọ́ mose. ó ń jagun lọ́wọ́. he was fighting he was he was really fighting. ilẹ̀kùn fẹ́lẹ́fẹ́lẹ́ tó fẹ́ sú. and it remained a little for the day to, go down. ó sì sọ fún ọjọ́ kó dúró. and he told the day to stand. ọjọ́ yẹn lọ ọjọ́ kejì parí. and the first day the second day passed by. bíbélì wípé ọjọ́ sì dúró láì padà sí ẹ̀yìn. and the bible said the day stand without going back. òun february ò pé dòní. and that is why february wasn't completed today. agbára ń bẹ láti gbọ́ ọlọ́run sọ̀rọ̀. and there is power to talk to God. ẹnìkan bẹ ń bí. there is somebody here. ó porúkọ jésù lẹ́ẹ̀kan ṣoṣo. call the name of Jesus once today o. the fire of prayer. iná àdúrà o. fire of prayer. ọ̀ya wọnú mi wá. come into me. mo fẹ́ di ẹlòmíràn. I want to be a new person. ọyẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. mighty. Jésù Kristi Olúwa Amen. told. mo sọ fún alàgbà kan nínú ìjọ yìí. my member uh, uh, my great elder. mo sọ fún alàgbà kan nínú ìjọ yìí. do you believe God will bless you in this in this uh, company. ǹjẹ́ ẹ gbàgbọ́ wípé ọlọ́run yóò bùkún yín nínú iléeṣẹ́ tẹ̀ wá he said no. I believe my salary. ó ní òun gbàgbọ́ nínú owó oṣù tó òun gbà. kí ni rí sí. why. ọ wọ́n fẹ́ ta ilẹ̀. You want to sell one land? I now give a father that. Ibẹ̀ God told me. Ah, that place is so good. It's for you. It is for you. And Ọlọ́run wá sọ fún bàbá Papa, pé òun ló Don't don't don't don't fear. But kó my bẹ̀rù. He laugh. Ọ̀rẹ́ See, <laughs> My father. Bàbá If you know my salary. Tó o bá mọ ọlọ́run kì í bu ìbùkún yẹn fún ohun fi ojú rí. is God of is God of heaven. ó jẹ́ ọlọ́run ọ̀run. who have every you all things the whole world is belong to to him. ẹni tí ohun gbogbo ti ń bẹ ní àti ọ̀run àti láyé ń bẹ ní ọwọ́ rẹ̀. why why you lose you leave left you you are suffer. báwo ni ó ṣe wá fi ọ́ sílẹ̀ kó o mọ̀ jìyà. road. O ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. God have many roads. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. But you and me is have one road. Ṣùgbọ́n ìwọ àti èmi a ní ọ̀nà kan. I told Baba. Mo wá sọ fún mi. Don't fear. Ẹ má bẹ̀rù. Go to church. Ẹ máa lọ sílé Ọlọ́run. Go to church. Ẹ máa lọ sílé Ọlọ́run. And ask God. Post kẹ́sì sọ fún Ọlọ́run pé. This land. Ilẹ̀ yìí. This house. Ilé yìí. Is my. Tèmi and is living there today. kọjá òkú àtòkù ní sọ̀rọ̀ ọ̀tán náà ni. and if it is dead and dead talking about it you are going to shout. <laughs> kí ògo tọ́tọ́ sí mi láàárọ̀ ìmọ̀ bá a dọ̀tún la. and so that the glory belonging to me today will not be next tomorrow. kó ọdún ìmọ̀ bá a di tọdún tí ń bọ̀. so that the glory of this year will not be next year. iná ọrọ̀. Àṣì ọ̀rọ̀ ọ̀yà fọlùmí ẹ̀ sọ́dàdúrà kí n gbọ́ dáadáa lẹ́nu ẹ̀. jésù kristi olúwa wa. Oh, oh, ẹ má gbàgbé. don't forget. father of Dejobi. ọmọ mi kí ló dé. sanwó àmà. pè mí báyìí òun rẹ̀ yẹn lọlẹ̀ mo ní mo wọnú lálùrù tí mi ò sí máa yẹn lọ. I said I'm in a turbulent period now. mi mọ bí òpin rẹ̀ ń lọ. I don't know where the end will be. mo ti try tèmi. I've tried my best. ṣùgbọ́n irin ni máa ń pa irin. But iron sharpens iron. ìgbà tí bàbá abẹ́ra ní ẹ̀ lọ́wọ́ ọmọ mi. And when Daddy Abiola call her father. ask your hair ask your ask your body ask your head. wọ́n béèrè pé kí ni àlàáfíà wọn báwo ni àlàáfíà wọn. mo wọ lálùrù. I am in a turbulent period. So bí mo ṣe ń sọ tán lọ́lọ́run sọ fún mi pé màá yanjú ẹ̀ bó pọn bàbá rẹ̀. And the Lord told the father immediately that I will settle it with no problem. But I want you to know that there is world. Ẹ sọ fọlọ́dùmarè. Tell the almighty God. Ọwọ́ tó tó kanta pẹ̀lú ogun ayá. And the hand that can counter attack the problem of my life. Kí ló dé tí tó fẹ́ ṣe lójú ayé tó ti ṣe lójú ran. What is it that what you ought to have doing in the do in the real life you are doing it in your vision? Agbára tó ń fight fún ni. The power that fights for what? Tó tó dojú kogun ayé pátápátá. That is enough to face the battle of to the world. Tó tó gbèmí. And enough to swallow it. Ọlọ́run Olúwa dàlú mi láàárọ̀ yìí. Ọ̀yẹ̀ sọ́dàdúrà kí n gbọ́ dáadáa. jésù kristi olúwa wa. amen. ẹnì gẹ́gẹ́ bí ènìyàn. as a man. pétérù bẹ á lọ bẹ láìpẹ́ a máa débẹ̀ mo máa farabalẹ̀ fún lẹ́jọ́ ẹ̀ yín. our friend is going to wait patiently to give us this lecture. mo ti gbàgbé pé bí ìkọ́ni mo ti release lẹ́jọ́ yìí mo fẹ́ máa padà sínú kọ̀nọ́mà. our friend he is going to go back to yẹn ẹnu géètì yẹn lẹ́tìmọ̀ pé ah, ah ìrìn ẹni ṣe kí ni ẹ̀rín ẹnu rẹ̀ ṣe kí ni o ṣùgbọ́n tó bá ní ìjákulẹ̀. but if he has failed. ẹnu ọ̀nà lẹ́ẹ̀tì máa rí bọ̀. and you will see through the gate. ẹsẹ̀ rẹ̀ lè máa tà sí. and then, then can be walking zigzag. ojú rẹ̀ á korò. and his face was so frown. ṣùgbọ́n pétérù ń fọ àwọn rẹ̀ lọ́wọ́ ni. but peter was washing his neck. bàbá mi ní push your boat backward. Òun ó kó bú Jésù. He ought to have even been angry with Jesus. Tó jẹ́ wo sọ pé ẹ káàbọ̀ bẹ́ẹ̀ sí ń bọ̀ kíní yẹn iye èrè iye tẹ́ ẹ pa lónìí ẹ bá ń kó èpè ló gbẹ́ ni yẹn sẹ́. And if you are the one who will have caused that person. Láìsí lọ ní èso ti ẹ̀mí yìí, Jésù wá èso kò rí so láì jẹ́ pé o ní èso ti ẹ̀mí o. Don't have spiritual fruit you cannot get to the top there. Amen. Amen. Ó sì bá Jésù he pushed the boat for Jesus. and as Jesus was preaching he sat and was listening. and the word of God has already handcuffed him. as soon as he rounded up. he still say you should come and take the boat. and he said please launch into the deep. he doesn't doubt. it is not that maybe. no no not at all. passing by? Iná yẹn ń kọjá lọ. And the fire passing by? Kò sọ pé bóyá. He did say maybe. Ti sínú bú. Launch into the deep. Fún àkópọ̀ ẹja. As for you to have a lot of fish. Not ẹja. This is not fish. Fine. But he had loads of fish. Uh, abnormal, abnormal, abnormal. Something that is not normal. Almighty, abnormal fish. Kèé ṣe ọkọ̀ kan ní òkun. It is not for. Èmi I will not give you the glory that only you will be able to handle. Almighty. Ẹ pariwo. Shout. Lẹ́sẹ̀kẹsẹ̀ lójú. Immediately. Tójú àwọn sílẹ̀. As he launched it into the deep. Without any sweat. Láìsí wàhálà kankan. <laughs> Oko n tó ti gbogbo ọjọ́ kan. and he will gather all the fishes to for what he has been laboring for all day. bàbá agbára tí n fi ní dààmú láti ṣàṣeyọrí láyé. and the father will not let me let me. ọ̀ya èmi rèé kò lé mi lọ́wọ́ láàárọ̀ yìí ọ̀ya ẹ̀ sọ́dàdúrà bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Amen. You accept, do you believe that all power belong to God? Are you accept? You are going to shout. call Jesus one time. Holy Ghost one time power to succeed. agbára láti ṣàṣeyọrí. release for me today. ó yọ̀ dẹ̀ fún mi lónìí. ọ̀yà pray. power to succeed. release for me and my children. Relief for family. Relief for me and my family. It is time nínú àkókò. power to succeed. agbára láti ṣe àṣeyọrí olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún mi ó ti tó àkókò lórúkọ jésù agbára láti ṣe àṣeyọrí pẹ̀lú agbára tí ń bẹ nínú jésù olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún mi ọba àwọn ọba yọ̀ǹda rẹ̀ fún mi ó ti tó àkókò agbára láti ṣe àṣeyọrí fún mi fún ọmọ mi fún ilé mi olúwa ó ti tó àkókò. in jesus name i pray. amen. amen. Father of all father. Father of good. You are father of all universe. Oh yes. I know you are father of miracle. Oh yes. I know you are father of all fatherless. Oh yes. Oh, Accept our tender name of Jesus. Amen. Don't forget amen very well. I pray in this morning for the for the gathering of of God. I pray for you, for me, by the grace of God, power to move forward. Receive in the name of Jesus. Amen. Power to enlarge you. To enlarge you. Father, release in the name of Jesus. Amen. Today's your day to change your destiny from bad to good. By the grace of God, the Holy Ghost fire must come to you to change your life in the name of Jesus. Either you like or not, all good things you are losses through the dream, through your friend. If he say seven amen. Receive in the name of Jesus. The power to make your life to laugh. I pray today. The church of God receive in the name of Jesus. Anybody see me in the whole world now? If you believe in God, if you believe in Christ, you need to feel in Holy, Holy Spirit of God. I say by the grace of God, today is your day. By the grace of God, Receive Holy Ghost in the name of Jesus. Amen. Receive in the name of Jesus. Amen. Receive it. Amen. Receive it. Receive it. Receive it. Holy Ghost. Yoko yes, Fall into you. Fall into me. By the grace of God. By the grace of God. By the grace of God. Feel it. Feel it. Receive it. Receive it. Receive it. Receive it. receive it. Receive it. Receive it. In the name of Jesus. If you believe in that Holy Spirit, tó o bá gbàgbọ́ nínú ẹ̀mí mímọ́. You will see yourself in great future. Ó rí ara rẹ. In great future, you, see a, you will see yourself in great a great success in the in the future. ó rí ara rẹ nínú àṣeyọrí ńlá ní ọjọ́ iwájú. Father, it is time. for everybody to feel in the name of Jesus. Amen. Amen. Blockage in your way, I remove in the name of Jesus. Amen. Holy Ghost will cover you in the name of Jesus. Amen. You will not see a jobless in your way in the name of Jesus. Amen. abundant blessing will be upon you. Amen. Receive abundant blessing. Amen. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. Receive abundant blessing. In the name of Jesus. This week. This week is your week in the name of Jesus. Yeah. This month is your month for you in the name of Jesus. Yeah. All your good thinking, God will grant it in the name of Jesus. Yeah. Either you like or not, I pray for you. Abnormal good thing you falling you in the name of Jesus. name of Jesus. Amen. It is time. Father Imadasute. Yebakwa Adamasidia. Ilabalim sunke pariada. God of Ayo Babalola. You make a way for you in the name of Jesus. Amen. Your way must open in the name of Jesus. Our blockage must remove in the name of Jesus. Key of this your house now. I receive the key of your house. Receive in the name of Jesus. By the grace of God this year is a year to fulfill you, to build your house in the name of Jesus. The key of your car, receive in the name of Jesus. God will surprise you. God will surprise your family. God will surprise your children. By the grace of God you will see yourself in top in the name of Jesus. Amen. All your promises you are here or you are your dream by the grace of God. Today is 23. Three. Between today and next Friday, you come for testimony of your own. bọ́ wọn lágejù wà. Oh yes. Adamankatia. Bíbélì wípé wọn ò sì sí aláìní níbi gbogbo. Oh yes. Ọwọ́ tó fi ní saláìní máa oh, láyé. Tó o bá lè ṣe àmì méje fáyà méje, a rìlíìsì ẹ̀ fún Jésù. Hey, hey, hey. pray for you. You will not beg to survive again in the name of Jesus. Either you like or not, you will not beg to survive in the name of Jesus. Many people can beg before you survive, but it's, it's not for you. Amen. It's not for your children. Amen. It's not for your, your for your wife family. Amen. Today, God will visit your life. Amen. God will visit your life. Amen. God will visit your business. Amen. God will visit your, your children. Amen. You come and jubilate for the grace of God in the name of Jesus. Amen. Today's your day. Amen. To see the goodness of God. Amen. Today's your day. Amen. God mark today for you. Amen. For success, Amen. goodness, Amen. mercy. Amen. In the name of Jesus. You will see yourself today. The appointment you hear about it is for you. Amen. It's for you. Amen. Not for anybody. Amen. Nobody cannot hijack your goodness. Amen. Before I go, God will protect your life in the name of Jesus. Amen. pa á láṣẹ. lórúkọ oh, jésù. gbogbo ohun tó ń pa ẹ́ lẹ́kún. ayéra jésù. tó o fi wá síbí láàárọ̀ yìí. lórúkọ oh, oh, jésù. God of abundance yóò pèsè fún àìní rẹ. ohun táyé ti sọ pé kò lè ṣeé ṣe tí ọ̀tá ti sọ pé ó ti tán fún ọ bí àmì rẹ bá ga ju tẹni tí mẹlẹgbẹ lọ lórúkọ Jésù gbáà. Hmm. Hmm. Hmm. Almighty, you have sown your seed, it is for you. Father of all father, yeke poa, àwọn kan ti ń so, wọ́n ti ń so sídìí o. God of your Babalọ́lá. of miracle, God of 1930, God of revive so many people. If I lay you in the bed of sickness, stand up and, and jump. God will heal you totally this week. Say, God, heal me. Heal me. Heal me. I need healing. Break the yoke of my problem all yoke break it in the name of Jesus tell God break the yoke of my problem I don't want to carry the yoke of my problem to, to home I don't carry I don't want to carry the yoke back to home my problem consume with fire of Holy Ghost consume The fire of Holy Ghost. God of Holy Ghost, consume my problem. Consume my problem. It is my time to arise. It is your time to arise. Hallelujah. Tell God, it is my time to arise. All my blockage, I don't want to see again. I don't want to see again. Give me a great miracle give me a miracle God miracle my life miracle my children miracle all my way. I want a, I want to jubilate in this church. I want to jubilate. I want a great testimony in this in this world. Open the way of success. Open the way of my life. Let my road be a road of smooth from today. Let my road be a road of joyful and comfort. It is my time to arise. In Jesus' name I pray. Amen. Láti òní lọ, o ò tún rí àfòmọ́ lára rẹ mọ́. Amen lọ gba ìwòsàn pípé lọ gba ǹdáǹdè tí pé lórúkọ Jésù ogun ayé rẹ ò tún rí mọ́ lórúkọ Jésù tẹsítímọ́nì tó o ṣe rí níwọ̀n tí oṣù yìí kù fẹ́lẹ́fẹ́lẹ́ lórúkọ Jésù wàá jáde fún ọ lórúkọ Jésù wàá jáde fún ọ ọlọ́run yóò yà ọ́ lẹ́nu ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ẹkún rẹ á dẹ̀rín ẹni bá ní bò ló ti ṣe olúwa yóò sọ di àpótí ìtìsẹ̀ rẹ lọ níyàwó tó wù ọ́ lọ lọ́kọ tó wù ọ́ ò ní máléjì ayé mo wí ni ìwọ tẹ́ lọ́kọ mọ́ alọ́kọ gidi ó wà láyà gidi. Amen ọ̀rọ̀ rẹ máa dayọ̀ ẹkún rẹ máa dẹ̀rín bá a ṣe ń wọlé fún iṣẹ́ olúwa lákọ̀tún yìí ó kọ jésù ò ní fìnira lògbà ò ní bá wọn sunkún ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ìbùkún abrahamu yóò jẹ́ tèmi àti ẹ yóò jẹ́ ti àwọn ọmọ wa. Amen sí ìsinsin bá ọba arámi tó ga ogun agbára káká ò jẹ́ tiẹ̀ mọ́. ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run àwọn bàbá wa yọ yà ọ́ lẹ́nu bọ́ ọba wa lè sàmì kan ṣoṣo tó rinlẹ̀ dáadáa láti òní lọ lọ́kọ́ lọ kéré ògo ayé wa àìsàn tí ń lọ níta yìí kò ní kàn ọ́ àìsàn ayé yìí kò ní kàn ọ́ bó o kálọ ẹni tó ní tó bọ̀ lọ́wọ́ kò ní kàn ọ́ ayé rẹ̀ á dára ọ̀nà rẹ̀ á sùn. It is your turn to jubilate. Amen. It's your turn to laugh. Amen. It's your turn to move forward. Amen. In Jesus' name I pray. Amen. Amen. Amen. Good morning, Church of God. God bless you. Thank you.